gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ojúmọ́ ire lètò ojúmọ́ ire ètò ẹ̀kọ́ gbàgede ẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni kókó náà tí a fẹ́ sọ lọ́sẹ̀ yìí kókó náà ò jìnnà rárá o òun náà ni twenty first century super teachers àwọn náà ni wípé àwọn olùkọ́ tí wọ́n dángájíá tí wọ́n yàtọ̀ nínú ọgbọ́n ni nínú ìwà ni nínú òye ni ní àsìkò sànmọ́nì tí a wà yìí òun ni a fẹ́ yànnàná ẹ̀ lọ́sẹ̀ yìí tó o mo wá fẹ́ fi àlejò mi mo fẹ́ fi hàn wá lórí ètò lọ́sẹ̀ yìí mọ̀ pé tíṣà ni wọ́n tẹ bá rí wọn ẹ ti mọ̀ pé a ah, olùkọ́ tó dángájíá ni àwọn. tó arábìnrin ọ̀dẹ́wùmí celiat àbí siciliat ọ̀dẹ́wùsì <laughs> ẹ má bínú pé mo ṣe orúkọ yìí yẹn pé ọ̀dẹ́wùsì sicilia ẹ jẹ́ bá mi kàn kí àwọn aráalé. ẹ kú lé gbogbo ilé a kí yín pé. Pe ẹ kú ìgbádùn ètò yìí. tó hmm. ẹ ṣeun arábìnrin wa mo mọ̀ yí pé bá a ṣe pè yín lọ́sẹ̀ yìí inú wa sì dùn wípé ẹ jẹ́ wa inú wa sì tún dùn lọ́pọ̀lọpọ̀ wípé ẹ tún yànnàná àwọn ohun kọ̀ọ̀kan fún wa nígbà tí àsìkò bá tó láti mọ̀ ṣé tíṣà lẹ́yìn ni olùkọ́ ni olùkọ́ àgbà nìyí ò dára ṣé báwo lẹ ṣe wọ inú iṣẹ́ tíṣà yìí ṣó wù yín ni àbí ìgbà tí ò ṣiṣẹ́ mi mọ́ lẹ fi yàbàrà síbẹ̀ ó wù mí látọkọ ó wù yín láti ṣe iṣẹ́ olùkọ́ni láti ìgbà bí ọdún mélòó lẹ ti wà lẹ́nu iṣẹ́ olùkọ́ báyìí. Hmm, ó ti tó ogójì ọdún ó ogún ọdún ó ogún ọdún ó wow ogún ọdún ó ah ẹ̀yin ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí o <laughs> ẹ̀yin olólùfẹ́ wa mo mọ̀ wípé wọ́n á ní orúkọ tàbí òmíràn láti bá wa sọ nítorí pé wọ́n sọ wípé àwọn ti lé ní ogún ọdún lẹ́nu iṣẹ́ yìí ẹni tó bá ti lé ní ogún ọdún lẹ́nu iṣẹ́ kan mo mọ̀ wípé wọ́n máa ń di master bọ̀ nídìí ẹ̀ ni mo dẹ̀ mọ̀ wípé lọ́sẹ̀ yìí lénìí pàápàá jùlọ àlejò mi tí mo gbé wá yìí a ó jọ yànnàná àwọn ohun kan tàbí méjì lórí ètò lọ́sẹ̀ yìí tí n bá béèrè lọ́wọ́ yín iṣẹ́ olùkọ́ jẹ́ tí ní ayọ̀ kankan nínú ẹ̀ ẹ bá mi sọ fáwọn ará ilé jẹ́ ẹ ní ayọ̀ kankan nídìí iṣẹ́ yìí. ẹ ṣe àtọ́kùn iṣẹ́ olùkọ́ jẹ́ iṣẹ́ tó ń fún mi láyọ̀ and mo rí iṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń fún mi ní ayọ̀ ọkàn torí gẹ́gẹ́ bí olùkọ́ tó ń kọ́ni tá a bá rí àwọn ọmọ yẹn bóyá nígbà tá a wà nínú yàrá ìkàwé tá à ń kó àwọn ọmọ wa tí wọ́n ń assimilate tí wọ́n ń gbà tó ní òye àwọn nǹkan tó ń kọ́ wọn ó máa ń jẹ́ ìdùnnú fún àwa olùkọ́ then nígbà tó bá tún wá di ọjọ́ iwájú bóyá ó tó àwọn àkókò kan ẹ wá bá àwọn ṣe alábàápàdé àwọn ọmọ tẹ́ ti ń kọ́ tí wọ́n ń ṣe rere bóyá wọ́n ń lọ sí ilé ìwé gíga wọ́n jáde wọ́n gboyè tẹ́ ń rí wọn tí wọ́n ń ṣe rere bóyá wọ́n ń ṣiṣẹ́ ní ibi tó dára á hmm. jẹ́ ìdùnnú fún àwọn olùkọ́. Ah, ẹ ṣe é tó ẹ̀yin lólùfẹ́ mi nílé a ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni o bóyá funfun ni èmi ò tí ì mọ̀ bóyá dúdú ni ẹ̀yin náà ò tí ì mọ̀ ẹ jẹ́ ká mumi sélè yìí ná à ń padà bọ̀ ẹ má dìde níbi tẹ́ ìjókòó sí